pé gbádùn orin Larry Gaga featuring Wizkid yẹn so so so so so beautiful song torí pé kí ah Wizkid designer Larry Gaga designer kan sọ pé ok money making video video ẹ̀ ó yẹ kíkẹ́ kí ni ó yá ìgan nítorí pé kí ni wọ́n ná owó sí tí wọ́n sọ pé wọ́n náwó sí video then video yìí òun gangan ni wọ́n náwó sí on to the next song ṣe ti ń gbádùn ara yín ṣe ti wà hoti hoti hoti fún àǹfààní gbogbo àwọn tó kì lọ sí club rárá àti rárá ẹ máa ní okay i don't go to club irú àwọn orin gbogbo ọgọ́n máa ń play ní club tó máa ń yá ìtọ́mọ́ ẹ̀ka àwọn girls ẹ̀kọ́ jó tí ẹ bá lọ sí club kò ń pọ́n lọ́kẹ́ lọ sí club kọ̀ọ̀kan ọ̀rọ̀ ẹ̀rọ patí tẹ́ bá ti wà lórí ètò àìtó yín ìjọyà gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa fún yín bó ṣe ń lọ. Hmm. on to the next song orin tá a máa ń gbọ́ ní gbogbo ìgbà tí wọ́n bá lọ sí club wọ́n play you dance you boogie down you boogie down nítorí pé club is just for boogie down ni ogun gangan ni. Hmm. I'm so glad it's already weekend. Pam, pam, pam. Hey, me, I want so different though. Ah, I want so different though. Ah, I want so different. Why so different? That's our Patron King. Patron King, Oh yeah, yá ìgan so so talented. Pé pé kí Ah, tẹ́ bá ń gbọ́ international songs, One one ń locally gangan wọn wà níbẹ̀ in fact àwọn orin tó ń jùlọ lọ́kàn jọkọ bíi heal the world heal the world a lè play àwọn tó máa mú orin tó dẹ̀ mọ̀ party ranking kan máa mọ̀ pé kí ni check check check la fún ọ ẹ ká lọ gbọ́ orin láti àwọn party ranking mi àwọn àìn so different o ee àwọn àìn máa ń play ẹ̀ ní club all the time have fun Orísun wa àìn so different o ee Orísun wa àìn so different o Orísun wa àìn so different bẹ́ẹ̀ ni our so different nǹkan tí wá yàtọ̀ àpèrègèdè ọ̀gá ni wá lọ́jọ́kọjọ́ until the next yes fídíò tó tún wá yá yìí tùtẹ́ nífẹ̀ẹ́ sí tùtẹ́ pé tẹ́ bá wà ní club mo sọ fún pé club club club club songs. mo fi máa play back to back to back lónìí ohun tó dálé lórí nìyẹn tẹ́ bá tún sọ̀rọ̀ yẹn ẹ máa sọ̀rọ̀ nípa killing them. Hmm yes ooo oh. nǹkan táwọn èèyàn ti ń dòde látàrọ wọn ti love kí ló dé why people love zangu like this why do you people love zanku dance yes zanku ni ijó tó wà on point tó ń dùn tó ń bì tó jó lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ kí gan ni àkórí orin yẹn cleaning them láti ọwọ́ Latin featuring Burna Boy yes ó gbé orin yẹn kalẹ̀ wọ́n wò pé ta lòun lè fi ṣe feature ta lòun lè collabo pẹ̀lú kórin ẹ̀ bá lè dùn dáadáa tó bá gbé bàbá sí Burna Burna Burna àwọn bá ṣe kí ni náà bọ́ọ̀nù orin yẹn sí ara rí pé ẹ́ mi àgbẹ̀ kiri rẹ̀ I'll kill them pẹ̀lú orin yẹn ẹ ká lọ gbọ́ orin yẹn torí pé kí ni a lot of you know zanku the <laughs> zanku be báyìí now. you know <laughs> oh my gosh ẹ ká lọ gbádùn orin <laughs> à ń bọ̀. gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbé bá nìyẹn kó ṣe kí ni kó gbé gbogbo soul yẹn torí pé kí ni on to the next tó bá ń gbọ́ hmm. please baby if you want to live be can live. No do sakara, no de carry a soda, oh, because as you see me, ah, because of you, I don't call up any more color colorate. You don't make kidding, no man to bat it draw sleep, but you draw the Oh my God, countdown ready, playlist ready for only our own very, very fans. And tẹ̀síwájú torí pé kí ni orin tó pọ̀ sókàn ni wọ́n ẹ̀ṣẹ̀ kan fún yẹn. One ticket or what? Kiss Daniel featuring Davido. Orin yẹn tá a bá wà ní club kò ṣe ni a máa ma gbọ́ ni two four seven ó sì ń bì ó sì ń dùn ẹ kọ́ lọ gbọ́ orin tí a bá padà dé ẹ fẹ́ mọ orin tọ́pọ́ sùn new release ṣáṣá à ń bọ̀.